ní tẹ̀síwájú àlàyé wa tí a ń ṣe lọ nípa fiqhul ibadat àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú àgbọ́yé ìjọsìn bá a ti máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ní ọ̀nà tí ó bá ìlànà tànàbí sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ó ti wá láti inú alukur'an ní ìbámu pẹ̀lú tírà wa tá tí a bá gbàgbé títí ọ̀tá ń bọ́rọ̀ lọ lé lórí òun náà ní tó ní ṣe pẹ̀lú báwo la ṣe máa mára nígbà tí a bá tọ̀ àbígbà tí a bá yàgbẹ́ lálẹ́ tòní ibi tí a ti bẹ̀rẹ̀ òun náà ní al-mas'alatul khamisah òun náà ní àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ma yukrahu fi'luhu àwọn nǹkan tí a kọ̀ àwọn nǹkan tí sẹ̀rí akọ́ fún ẹni tó bá fẹ́ lọ lé ìgbẹ́ abẹni tó bá fẹ́ lọ lé ìtọ̀ tó bá fẹ́ lọ tọ̀ ní sẹ̀rí akọ́ fún kí ó ṣe òun náà ní bí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ níta à ń pè ní alimakuru òun náà ní àwọn nǹkan tó jẹ́ pé káfílẹ̀ ló da bábá filẹ̀ tá a ṣe àgbàládá ń bẹ̀ àmọ́ tẹ́yẹ bá ṣe irú nǹkan tó bá jẹ́ makuru kò ní gba ẹ̀ṣẹ̀ ń bẹ̀ sọ látara àdílé yìí á rí i pé níta à ń pè ní makuru yìí tó dáa fún ẹ̀dá gẹ́gẹ́ bí ẹni tó bá jẹ́ onílàákàyè òun náà ni kó jìnnà sí mọ́kìrúhù náà nítorí pé tó bá ti jìnnà sí yóò gba aládàá kó òun jìnnà sí tó bá ṣe kí láǹfààní tí ó rí bẹ́ẹ̀ òkàn ní gbẹ̀sẹ̀ ni kò sì ní gba aládàá náà tó a rí pé eléyìí òun nìkan tá ń pè ní mọ́kìrúhù. àwọn afọ àwọn sọ fún wa pé yukrahu hàlà kọ̀dọ̀ ìlhàjà ìsìkbálù mahabirre bílà hàì inú nǹkan kọ̀ fún ẹni tí ó bá ń tọ̀ àbẹ́ni òun náà ni pé kó má kọjú síbi tí atẹ́gùn gbà direction atẹ́gùn gbogbo àná làwọn pé atẹ́gùn máa ní direction àbí títí ń fẹ́ wá kíru ẹni bẹ́ẹ̀ kó má kọjú síbẹ̀ láláì ṣe pé gàgá kan ti kọjú tí ò ní jẹ́ kátẹ́gùn máa bọ̀ wádọ̀ rẹ̀ straight lè àlà yàtàdà lè báwùlù ilé yìí kí ló fà nítorí pé kí ìtọ̀ tí máa ń tọ̀ yẹn kó má bàa máa padà sọ́dọ̀ rẹ̀ tó bá kọjú atẹ́gùn tí ń fẹ́ wá tí máa ń tọ̀ sọ́nà bẹ́ẹ̀ atẹ́gùn máa ń fẹ́ ìtọ̀ yẹn padà yóò sì máa ta sí i lára wàyí kọ́ra hulikala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a ká máa sọ̀rọ̀ nígbà tá a bá ń tọ̀ lọ́wọ́ àgbà tí yẹn bá yàgbẹ́ lọ́wọ́ ìyẹn wà lẹ́yìn nígbà ẹlòmíràn máa tọ̀ lọ́wọ́ báyìí yóò sì wà fi ti ń yàgbẹ́ gangan lọ́wọ́ báyìí ní ti ń tọ̀ yóò sì máa sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ yóò sì máa dá yẹn lóhùn níbẹ̀ so eléyìí ara nǹkan tí a kọ́ ni nínú ẹ̀sìn wàkàtí márùn rajulun wà sallallahu alayhi wa sallam yabul sọ̀gá eléyìí ó wá nínú hadith ànábì sallallahu alayhi wa sallam kan tó wà nínú sahih muslim hadith 370 arákùnrin kan ó kọjá lọ ó bá nàbí sallallahu alaihi wasallam tánàbí ń tọ̀ lọ́wọ́ fasallama alayhi falam yarudda alayhi ó wá sálámà sí ànábì sallallahu alaihi wasallam ànábì sì dá lóhùn ànábì ò dá so eléyìí òun náà ni ẹ̀rí fún wa wípé tí ẹ̀ ń tọ̀ àìsọ̀rọ̀ ń bẹ̀ dé kò káwa dáhùn sálámà wàyúkọ́wù ayẹ̀búlá fi ṣáktín wà náà wíhí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni akórìíra ká máa tọ̀ sínú hò inú ìsà kárí ibi ìsà kan níta kárí ihò kan kéèyàn wá dúró síbẹ̀ kó máa tọ̀ inú ta kórìíra nínú ẹ̀sìn islam ni tí ó yẹ kí mùsùlùmí ó máa ṣe lè hadith Qatada àni abdullahi ibn sarjis nítorí hadith Qatada tó gbà wá látọ̀dọ̀ abdullahi ibn sarjis radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam abdullahi ibn sarjis ó ní ànábì sallallahu alayhi wa sallam naha an yubala ó ní ànábì sallallahu alaihi wasallam kọ̀ fún wa pé ká má máa tọ̀ sínú ìsà àbí nínú ihò tàrí ihò kan so nǹkan kí nǹkan tó bá wù ó lè wà ń bẹ̀ àfẹ́ mọ̀ ànábì ní ká sá máa máa tọ̀ sínú kíni ká má máa tọ̀ sínú ihò qila li Qatada wọ́n wá sọ fún Qatada tó gba hadith yìí wá pé fama balul juhur eh, kí ló fà á tánà bìbí ní kí ló ṣẹlẹ̀ sí kòtò tánà bìbí ní ká má máa tọ̀ sínú kòtò àbí nínú ìsà ihò anabi sọ ẹ eh, kọtada wa sọ pé yukọl ó ní tí wọn máa ń sọ nípa rẹ ni pé ìnáha masakinul jinn àwọn hòtẹ́ẹ̀lì ń ilé àwọn àlìjànú ni àwọn hòtẹ́ àmọ́ rí dáàrí hó mi kankan lẹ́lẹ̀ tí ó sáájì lọ kọtada ní nítorí pé wọ́n ní ilé àlìjànú ni àwọn àlìjànú náà máa ń gbé àwọn inú hò báyẹn wàlẹ̀ anahu la ya'man an yakuna fihi hayawanu fayodhi sábà tún ayọ̀ tàlìjẹ̀nu kó bẹ́ẹ̀ pélé àlìjẹ̀nu ni àtún ní pọ̀kànbalẹ̀ wáyà ẹranko kan bẹ́ẹ̀ tó lè ṣe tó lè kóso tábà yẹn wáyà wọ́n ti tọ̀ sí báwọn nísìnyí wọ́n bá bẹ́ jáde bóyá jò ní nísìnyí báyìí yóò bá sàn yàn ẹ̀sìn báwọn nísìnyí báyà nǹkan míì náà ni tó lè kóni lábá yẹn tó látara pé kíni látara pé so tọ̀ sínú owó rẹ̀. àwọn yẹ kú na masikana lìjìn gẹ́bẹ̀ náà ni àdìpọ̀kànbalẹ̀ pé ibẹ̀ yẹn nísìnyí ó lè jẹ́ pé ilé àlìjẹ̀nu ni fàyòdìhìm látara pé yẹn tọ̀ sí àlìjẹ̀nu lára látara pé yẹn tọ̀ sí nínú ilé rẹ̀ so látara bẹ́ẹ̀ àlìjẹ̀nú wa kó so ara ilé ilé yìí lànà sallallahu alaihi wasallam ló fi ní káàsì kí ni ká jìnà sí gbogbo àwọn àkàbà àwọn tó gbà àwọn àlìjẹ̀nú yìí àwọn àlìjẹ̀nú ẹ̀dá kan ni wọ́n tà lè fojú ni wọn kí Allah subhanahu wa ta'ala ti fún wọn láwọn agbára débi pé wọ́n lè kó nira bá ọmọ ènìyàn láwọn nira oríṣiríṣi nira tá fojú rí àti nira tá fojú rí wọ́n lè kó bọ́mọ ènìyàn wọ́n lè kó nira bọ́mọ ènìyàn nù lákàyè rẹ̀ tí ò ní gbádùn lákàyè má wọ́n lè kó ní abá alágọ̀ ara ẹ̀ wọ́n lè kó ní abá lójú tí ò ní rìnà má kọ́dà wọ́n lè kó ní abá lẹ́sẹ̀ tí ò ní lè rìn má àwọn àlìjẹ̀nu inú aburú tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́yìn bá wà lọ lè sọ̀ sínú ihò kan tó jẹ́ pé ihò kan tó jẹ́ aláburú ní nínú wa tó yóò wá bínú jáde pé a ó wá sọ̀ sí mi nínú ilé mi bí mo wà tó látara bẹ́ẹ̀ ó lè kó ní abọ́ mi nìyàn tó ànábì sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa pé ká mọ̀ máa ń ṣerú eléyìí náà torí ìnira tó wà ń bẹ́ẹ̀ wàyí kọ́ra hu àyẹ̀rù kùlà kàlà àbíṣẹ́ ìbí ìdíkìrúlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a kọ̀ fún wa

so ah, eléyìí nìsí ẹlòmíì ó ní òka yóò yóò wá lọ aláìláì lọ́wọ́ síbi òka rẹ̀ bóyá lóun fi ń fa iṣẹ́ kan ni àbí kó kọ orúkọ kan síbẹ̀ kó kọ fún Allah subhanahu wa ta'ala síbẹ̀ irú eléyìí nìsí wọ́n fẹ́ tọ̀ kò ní bọ́ lọ́wọ́ bí ó ti tọ̀ náà nu wọ́n fẹ́ yàgbẹ́ bí ó ti wọ wọlé gbẹ́ náà nu so eléyìí ara nǹkan jíjẹ́ ilé òfaramọ́ nítorí pé irú eléyìí nìsí kò mú àpọ́nlé bá orúkọ tá a kọ síbi irú ara àwọn kaba yẹn àfáwa ni ama indal haja wa darura àmọ́gbà tó bá ti dìgbà tá a tó ẹgbẹ́ bùkátà ló mú wa ṣe a ní bùkátà sí ni àbí túláàsì ní fún wa káṣe irú nǹkan báyẹn kò sí kíní kò sí láì fi bi irú nǹkan báwọn kàlhájà ti la dùkúlì bil awraq naqdiyya gẹ́gẹ́ bí ká ní bùkátà sí ká wọnú tọ́lẹ̀tì pẹ̀lú owó tí ń bẹ lápò wa tí wọ́n sì kọ nǹkan kan sí tó jẹ́ ìrántí Allah subhanahu wa ta'ala àwọn olè lárúbáwá ní sí alẹ́ ní nǹkan míì bẹ́ẹ̀ tí wọ́n kọ la ilaha illallah síbẹ̀ alẹ́ nǹkan kọ̀ọ̀bí sílẹ̀ àbí nǹkan míì tí ó mọ̀ túmọ̀ ìrántí. sọ <clears throat> irú owó báwọn nísìnyí kéèyàn wá gbé owó lọ́wọ́ ní tí ó wọ tọ́lẹ́tì lẹ́yìn wá gbé owó sójú ọ̀nà tọ́lẹ́tì ni àbí gbóhùn ní lè ṣe àfa sọ pé fàyínnahu ìntàrọ́kà kọ́ọ̀rìjà irú ẹni báwọn tó bá fi owó yìí kalẹ̀ tó bá kú síta ìntàrọ́kà kọ́ọ̀rìjà tó bá kó owó yìí tó bá kó kalẹ̀ síta síta tọ́lẹ́tì kẹ́hánẹ̀tì ọ̀rùdọ̀tàn lè sáré kọtí wọ́n nìfìyàn irú owó òní ti báyìí àti gbé e ká olè lè jí gbé bó bá ti bó ti wà ń ta nìsí wà ní sí àn èèyàn fún rẹ̀ gánà tó wà lè gbàgbé ńgbà mí gan tó kà gbàgbé tó fowó kalẹ̀ tó níná ti mówó amal mushaf àmọ́ ìtọ́ bá ti wá jẹ́ Qur'an fa innahu yuhramu dukhulu bihi sawa'un kana zahiran am khafiya àmọ́ tó bá ti wá jẹ́ al-Qur'an ó jẹ́ odidi al-Qur'an ni àbójá ìpín kan nínú al-Qur'an ni eléyìí haram ní fún wa èèwọ̀ ní fún wa a gbọ́dọ̀ mú wọ́ bí ẹ̀gbin amú lọ́wọ́ báyìí ni àbí ń bẹnu àpò báyà èmi wá kì í bọnú àpò àbí ń bẹnu ara mi àgbọ̀dọ̀ mú wọnú bí ẹ̀gbin li'annahu kalamullah nítorí pé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni wa huwa kalam káì wa huwa kalam òun náà sì ni ọ̀rọ̀ tí fi ní ìjù tí fi ní àpọ́nlé jù wa dukhulul qala'i bihi fihi naw'un min káwá mú alukur'an tí alukur'an ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala káwá mú wọnú tọ́lẹ̀tì ilé ẹ̀gbin so eléyìí yóò máa túmọ̀ pé ìyẹpẹrẹ alukur'an kò sí àpẹẹlẹ mẹ́ fún alukur'an naam so eléyìí òun náà ni ìgbẹ̀yìn àlàyé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bá a ṣe wọ tọ́lẹ̀tì àti bá a ṣe kílíìnì ara wa tá a bá wọnú tọ́lẹ̀tì so òun ló ní ṣe pẹ̀lú ẹ̀ ìtàbọ̀ sí ọgbà ọ̀rọ̀ mi ìtàbọ̀ sí òun náà ni tó ní ṣe pẹ̀lú àṣìwáàkù alibabu rọọbì ọgbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin fisiwak wasunalilfitrọ wasunalilfitrọ báàbù ẹlẹ́ẹ̀kẹrin tó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa asiwak bá a ṣe máa rorin nínú sẹ̀ríà islam wasunalilfitrọ àtàwọn sunan àwọn sunan àdámá àwọn kankan bẹ pé pàdámọ́ ni fún wa pé pé a anabi sallallahu alaihi wasallam ó sàlàyé rẹ̀ fún wa pé níta àgbọ̀dọ̀ máa ń ṣe láwọn àsìkò báyìí lásìkò báyìí ni tá àgbọ̀dọ̀ filẹ̀ òun náà ni àwọn nǹkan tá ń pè ní sunanul fitra so àwọn eléyìí náà àwọn lásọ̀rọ̀ nípa níbi báàbù ẹlẹ́ẹ̀kẹrin wa fi iddatu masail afáà ní àwọn àlàyé ọ̀rọ̀ lé ní tó lóǹkà ń bẹ nínú báàbù tá a fẹ́ sọ̀rọ̀ nípa yìí alákọ̀ọ́kọ́ nu tá a fẹ́ sọ̀rọ̀ nípa òun náà ni asiwak kí ni nǹkan tí a ń pè ní asiwak òun náà ni huwa isti'malu udin أو نحوه في الأسنان أو اللثة لإزالة ما يعلق بهما من الأطعمة والروائح إذا كان السواك òun náà ni ká lo igi kan bóyá egbòogi ni àbí ẹtútún igi kan ká lò aw nahwihi àbí nǹkan tó dà bẹ́ẹ̀ fil asnan ká lò ká fi fọ eyín wa awil lisa àbí èjì wa ìnáwó ní ìnáwó erigi onáwó ní àlefà káfí fọ́ erigi àbí eyín wa lè ìzára ti máa yá àdàkù bí hìmá nínà àtọ̀ ìmà tí wọ̀rọ̀ wá ẹ̀ láti lè bá mú àwọn abáyá oúnjẹ àṣẹ́kù oúnjẹ tá a jẹ tó bá lẹ̀ mọ́ eyín àbí tó lẹ̀ mọ́ erigi àtàwọn orú eríṣiríṣi tí máa ń bẹ lẹ́nu láti lè bá mú kó mbẹ́ eléyìí òun náà ní nǹkan tá à ń pè ní kíni òun náà ní nǹkan tá à ń pè ní àsìwák károrin so ìtumọ̀ yẹn náà ni pé ìmọ́tótó ẹnu ni òun náà ní tá à ń pè ní àsìwák so eléyìí náà wá ní ìdájọ́ nínú ṣẹ̀ríà islam ó sì ní àti islam kọ sí so látara délé láàfin mọ̀ pé kò sí nǹkan tí sànàbí sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa wọ́n àti omi débi mọ́tótó ara wa náà ẹ̀yìn táwọn ajókòó lẹ́gbẹ̀ẹ́ ara wa tẹ́nu ó máa rùn síra wọn eléyìí ò sínú sínú ànábì sallallahu alaihi wasallam ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ bá sì máa rorin. na'am al-mas'alatul ula hukmuhu <clears throat> àlàyé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni tó ní ṣe pẹ̀lú ìdájọ́ àtiwák károrí àtiwák tá ń sọ yìí rorí tá ń sọ yìí A igi kan bẹ tí wọ́n ń pè ní ṣájárọ́tú àrọ́ọ̀kì igi yìí igi yẹn ilẹ̀ lábára ní tí máa ń wù kò sí kèése gidi ń wù tó sì wá ń bì òun náà lànà bisọ̀ láwà ilẹ̀ ọ̀sálà máa ń sábà lò dáadáa tí máa fi ń ṣe kíni tí máa fi ń ro pa tí máa fi ń rorin téèyàn bá lo igi bíi náà téèyàn bá fi rorin kò sí láì arok so eléyìí ní tí wọ́n máa ń kó wálé láti ilẹ̀ lárúbáwá so ó ṣàǹfààní púpọ̀ téèyàn so àwọn tí wọ́n sì jẹ́ àwọn onímọ̀ sáyẹ́ǹsì wọ́n ṣe ìwádìí púpọ̀ lórí ìwádìí gangan ìdáná bí sọ̀rọ̀ àwọn ọ̀sán làwọn máa ń lò wọ́n rí i pé ìwòsàn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ dáadáa fún àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èèyàn bá ń lò. náà àtiwáàkì masnun níta ń pè ní tiwáàkì amarori masnun nǹkan tá a ṣe tí ànábì sọ̀rọ̀ àwọn ọ̀sán làwọn múlà kalẹ̀ ń fún agídí ìlànà rẹ̀ ní súnà ànábì ni fi jẹ̀mí ìlàwọ́kọ́ ní gbogbo ògbà ni gbogbo àsìkò ni hatta sa'im àkọ́dà aláwẹ̀ gan ẹni tí ń gbàwẹ̀ làwùtàsáwàká fi hali siyamihi fala ba'sa bi dhalik tí aláwẹ̀ bá tún tó náà bá ń rorí láti ògbà tí ń gbàwẹ̀ lọ́wọ́ lọ́sàn-án kò sí tó burú bẹ́ẹ̀ sawa'an kana awwala nahar aw akhirahu ó rorí láàárọ̀ ni àbó rorí lọ́sàn-án àbó rorí rọ̀lẹ́ kò sí yàtọ̀ láàrin rẹ̀ so aláwẹ̀ lè ronú láàárọ̀ ó lè ronú lọ́sàn-án ó lè ronú rọ̀lẹ́ gan síwájú kó tó sínú yàrá nàbí sallallahu alayhi wa sallam rọ́gàbà bíi targhiba mutlaqa nítorí pé ànábì sallallahu alayhi wa sallam ó ṣe wá lójú kòkòrò pé ká máa rorí yìí ní ojú kòkòrò kan tó jẹ́ pé kíni ó túlẹ̀ fún wa ni kò dé pẹ̀lú àsìkò walam yuqayyiduhu bi waqtin duna akhar ànábì ó dé pẹ̀lú àsìkò kan pé àsìkò báyìí ni ẹ máa ṣe àsìkò báyìí ni ẹ máa ṣe حيث قال صلى الله عليه وسلم نبي جاء النبي صلى الله عليه وسلم طيب السواك مطهرة للفم ká máa ronú yìí mata'aratun lil fam nǹkan tí máa ń mọ ẹnu ni ní máa jẹ́ kẹ́nu ó mọ́ ni oríjẹ́nu ó máa rùn oríjẹ́nu ó mẹ́sẹ̀rì oríjẹ́kẹ́yìn ó jòkó lẹ́gbẹ̀ẹ́ èèyàn kẹ́nu ó máa wá rùn káwọn èèyàn máa súnkò lẹ́gbẹ̀ẹ́ èèyàn mardatun lirrabb anabi sallallahu alaihi wasallam máa pé ìyọ́nú Allah subhanahu wa ta'ala gan yín tó máa ń bẹ bí kéèyàn tó máa ronú ní gbogbo ìgbà so anabi tó júwe fún wa pé Allah subhanahu wa ta'ala ń bẹ ẹwọ nǹkan méjì tó kó sínú ẹnu wá rí ìyọ́nú Allah subhanahu wa ta'ala rẹ̀ wa qala sallallahu alaihi hadith eléyìí ìdá kàfúnra wa yìí ìbẹ́nu sọ yìí Bukhari tó ìbẹ́nu sọ́nù mẹ́mu Ahmed àti musnad mẹ́mu Ahmed àtàwọn tíra míì nínú àwọn tíra hadith gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tó inú hadith mi tó wà ní sọ yìí Bukhari àti sọ yìí Muslim anabi sallallahu alayhi wa sallam ni lawla ana ashuka ana ashuka ala ummati anabi ní tí e bá ṣe pé yóò ìkó ìkó ìnira bá àwọn ìjọ mi tí e bá ṣe pé yóò fẹ́ nira fún àwọn ìjọ mi ni la amartuhum bisiwak inda kulli salat anabi ní ìbá sọ di ọ̀ràn yẹn fún wa ìyìnbá pa wọ́n láti ẹni pé túláàsì ni fún wọn ká máa ṣe kí ni ká máa rorin nígbà tí wọ́n bá ti fẹ́ kírun kọ̀ọ̀kan lásìkò orúkọ kan báyìí kó kálukú ti ń pa pẹ̀lú ọgbọ́n orin náà tó àbíkó tó sàlọ̀ àlá ànábì la díẹ̀ wọn ò ni wọn ò bá pa fún wa so ó túmọ̀ yìí ni mandub ni ẹ̀yìn pé ìta afẹ́ ká máa ṣe ni tí ìbá yẹ pé yóò fẹ́ kúnra yà bá wa ni ànábì ò bá sọ ọ́dọ̀ ọ̀ràn yẹn fún wa ni tó yẹ pé ẹni tí ò bá ṣe yóò máa àmọ́ kò wá pè ká máa ṣe kí ni ká máa ṣe ní gbogbo gbà alimasalatu sáàríyá àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì mata ta akad ìgbà wo ni ó wàá pọn dandan fún wa a ní gbogbo àsìkò lálẹ́ rórí ìgbà wo ló wàá sẹ́kìnì lọ́wọ́ kanpá fún wa yẹtí túláàsì ńgbà yẹn náà àmọ́ gbà wo ló kanpá tó jẹ́ pé ó yẹ kí ni òun máa ṣe é jù wẹ̀yẹ̀tà akadu indalwudu ó kanpá lásìkò pàtó bá ta bá fẹ́ sálù àlá sálù tiwa ó yẹ kí gbogbo aká máa ní lákò káni sì wá tòlákò karorin nígbà tá a bá fẹ́ sàlù àlá wàyí ń dalẹ̀ tì bá yìí nà náà nígbà tí yẹn bá tẹ̀lé jí lójú oorun káṣe kí ni ká lo tì wá o là á máa lo búrọ́ọ̀ṣì láàbì fọ ẹnu tó ká lo tì wá ó pọn dandan ó ṣe kí ni ó kápá ẹ̀sìn bá fẹ́ẹ̀ bá lo búrọ́ọ̀ṣì bá fi fọnu náà ó ti fọnu náà nu ẹ̀sìn bá ò ní so àmọ́ ọ̀rọ̀ tì wá ti dáhùn ẹtì bá ń di so kátó wá lo sí wáàt kẹ́bà ní sọ̀lá ọ̀lẹ́ sọ́lá júwe fún wa so àti ìrí ẹ̀rí lórí pé ìtaàrí níbi brọ́ọ̀ṣì òun náà láàrin ibi kíni láàrin ibi sí wáàt dáná ní sọ̀lá ọ̀lẹ́ sọ́lá tó júwe fún wa ó ti bá ń di òun náà ó mẹ́ẹ̀nu ó ti bá ń àmọ́ táwọn ẹbí tó fi kún fún wa pé a máa rí tábà lo sí wáàt òun náà ni marzọ́ọ̀tún lè rọ́ọ̀bù òun ni pé a tún Allah subhanahu wa ta'ala láti ara bẹ́ẹ̀ sọ̀tàwọn náà bá lọ wo ẹnu fífọ̀ yìí ẹ̀rí pé tẹ́yẹ̀ bá tẹ́yẹ̀ bá tẹ̀sẹ̀ bára yóò bá yá dáadáa tára yẹn ń ṣe bákan bákan téèyàn bá kọ́kọ́ fọnu tó fọnu tán ẹ̀rí pé ara ó tún yàtọ̀ kí wàá sọ pé nǹkan kan sì so ara àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ bí kéèyàn máa gbogbo gbanu. so ẹlòmíì ní ti ti fọnu lẹ́ẹ̀kan lóòjọ́ ẹlòmíì ò tẹ̀ ní fọnu gan ti orí ẹ̀ tí wọ́n bá kó ó ti fẹ́ máa change so eléyìí ó kápá fún akásẹ́ kínní ká lo sí wáá ká ronú ìgbà yẹn wàyí ń da qira'ati al-Qur'an tí ẹ̀ bá fẹ́ ṣe tilawati al-Qur'an tó bá fẹ́ ka al-Qur'an ká ṣe kínní torí pé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni wàyí ń da salat gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà tá a bá fẹ́ kírun wàkádà ń da so ká ronú ó dáa fún wa wal-manzil kọ́lá gbàtẹ́yìn nígbà tó jáde lọ látàárọ̀ ẹ̀sìn báyìí olùyìn àbọ̀ rojọ́ rojọ́ rojọ́ tí ẹ̀ bá wọnú ilé kéèyàn ṣe kíni kéèyàn ó ṣe kéèyàn lò sí wá kí ló fà á nítorí hadithu kan látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam hadithu wa nínú sahih muslim hadithu al-miqdam bin shurayi an abi tó náà gbà látọ̀dọ̀ bàbá ẹ̀ tíjẹ́ shurayi radiyallahu an qala sa'altu aishata قلت بأي شيء كان يبدأ النبي صلى الله عليه وسلم إذا دخل بيته ó lọ́wọ́ Aisha pé kí lànà bí máa kọ́kọ́ ṣe nígbà táwọn ìbá wọlé kọ́wá láti fi tiwa ó lànà bí máa bẹ̀rẹ̀ pẹ̀lú pé yóò kọ́kọ́ rorin táwọn ìbá jáde lọ tó bá wọlé ní tí yóò kọ́kọ́ ṣe ni pé yóò kọ́kọ́ rorin ọ̀yẹ̀tà ákàdù kàdáàlìkà ìndà pa fún akásí kínní ká rorin wa nígbà tá a bá ti dákẹ́ pípọ̀ ìyẹn ni ó ti wá dákẹ́ tó pa tò nígbà yẹn ní ìdíkó ló ti wá kó fi ṣe kí ni kó fi fọ àwọn ohun yẹn dànù wọ̀sùn fúrọ́ ti là sùn náà àtìgbà téyìn bá fẹ́ máa yẹ téyìn bá fẹ́ máa pán ẹ̀sìn báwọn oníṣẹ́ téyìn bá fẹ́ máa change àwọ̀ káàmọ̀ ṣe kí ni káàmọ̀ lo ti wá àhàdìsì sáàbìkọ́ nítorí àwọn àhàdìsì àkàsókè indal ibada látara bẹ́ẹ̀ mùsùlùmí wọ́n pa wá láṣẹ nígbà a bá fẹ́ ṣe ìjọsìn wa taqarrubi ila Allah àbí tá a bá fẹ́ súnmọ́ Allah subhanahu wa ta'ala an yakuna ala ahsani hal wọ́n ní ká máa wà ní ìtẹ̀sí tí ó dáa ìtẹ̀sí tó rẹwà mọ́bẹ̀wò tó dọ̀tí ẹlòmíì lẹ́kìtà tí ó máa wọ̀ lọ mọ́sálásí ní máa ń jáde ní ìṣòwò tí mo bí ó ṣe múra tí ó ṣe gbẹ lẹ́gẹ̀ẹ́ ó ti wá ní jàlábí àkan tó fi kọ́ síbi kan tí ó ti máa rùn àágùn gbogbo ẹ̀ ti wá ń bẹ́ẹ̀ ní máa lọ mọ́sálásí tó bá darí òde yóò wá bó aṣọ tuntun kalẹ̀ yóò tún ká dáadáa yóò wá rí jàlábí àwọn tó bá rí jàlábí àwọn ni ó wọ̀ lọ mọ́sálásí àwọn tó bá òun gan fúnra yóò máa rùn sí àwọn tó bá tó lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí yóò máa rùn sí tó tẹ́yìn bá ń lọ lè ṣe ìbádà èèyàn máa ń wà ní ìmọ́tótó ni Allah subhanahu wa ta'ala ní khudhu zinatakum inda kulli masjid ó ní ẹ máa ń ṣe ọ̀ṣọ́ ẹ máa wà ní ìmọ́tótó yín dáadáa nígbà tẹ́ bá ń ṣe kí ni tẹ́ bá ń lọ mọ́sálásí ẹ bá fẹ́ lọ lè kírun torí Allah subhanahu wa ta'ala là tó bá ń lọ́dọ̀ bá lọ́rin àbọ̀n lọ́dọ̀ gọ́vnà nìsín tó lè wọ jàlábí àkọ́kọ́ kan jàlábí àkọ́kọ́ sì máa lọ báwọn náà tó a rí pé a lọ wọ ìṣẹ̀lẹ̀ àkótí ni wọ̀nyẹ̀tà akadu kazalika ilẹ̀ tukú naam àti sọ̀bẹ̀ yẹn àwọn Islam pé kọ́mọ nìyàn máa wà ní ìmọ́tótó ó sì máa wà ní ìmára ní gbogbo ìgbàkígbà tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ súnmọ́ Allah ẹlẹ́kẹta tó wà lábẹ́ bá ṣe máa ṣe siwak ona náà ni bima yakun kí là máa wá lò tá a máa fi rori yìí yusannu an yakuna tasawuk bi udi rot la yatabatat inú tá a ṣe súnà nàbí sallallahu alayhi wa ona òun náà ni pé tàbá fẹ́ rori ká lo rúdì kan pé egbògi kan àbí ẹtúntúngi kan tó jẹ́ pé kíni tó jẹ́ pé ó tutù la yatabatat tí èsè pé tí ó mọ̀ túká sí wa lẹ́nu èyí tí ó le dáadáa tó yẹ pé yóò ṣe fọ ẹnu wala yajrahul fam kí èsì ìṣe yìí tí ó da ọgbẹ́ sí ẹnu wa tí ó wà bóyàn lẹ́nu tí ó bóyàn lẹ́nu àkèsè irú eléyìí lání ká lò fẹ̀yìn nàbí sallallahu alaihi wasallam káàna yẹ sáàkú bìhúdì àrọ́s nígbà nàbí sallallahu alaihi wasallam igi tá à ń pè ní àrọ́s yìí ó fẹ́rẹ́ dáadáa lẹ́nu kèsè nǹkan tí nàbí sallallahu alaihi wasallam awìlì yusra a lè mú a lè fi ọwọ́ ọ̀tún wa àbọ̀wọ́ tiwa méjì náà nígbà láyé wà fún wa láti fi gbá níta fi rori ká fi rori ó lẹ́tọ̀ fún wa bẹ́ẹ̀ wal amru fi hadha wasi'un ìgbà láyé wà fún wa bẹ́ẹ̀ a lè lọ tún a lè lọ òsì fàyín lámìyẹ́kùnrin dáhùn ọ̀ẹ́dùn yẹ̀sì téèyàn bá wá rí igi àbí tìwá tí ó fi roní lásìkò tó fẹ́ sálọ aláyẹ àjáwù tàṣàwùkú bí òṣùwò èyí kama rọwà dáríkà Ali ibn Abi Talib radiyallahu anhu ìsífàtì òdó yìí nàbí gẹ́gẹ́ bó ti wà nínú hadithu Ali ibn Abi Talib radiyallahu anhu nígbà sàlàyé bá nàbí ṣe ń sàlọ̀ àlá pé ànábì wa mú ọwọ́ rẹ̀ yóò fi ṣe kíni yóò wá fi gbó gbogbo ẹnu rẹ̀ yóò fi gbó dáadáa naam alimasala tó rọ́ọ̀bì á àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pé òun náà ní ìgbẹ̀yìn nínú àwọn àlàyé ọ̀rọ̀ tó wà nínú àsìwá bá a ṣe máa rorí kátó wá bọ́ sínú sunanul fitra òun náà ní fawaidu siwak kí ni àwọn àǹfààní tó wà ní ká máa rorí wa ká máa rorí dáadáa ká máa lo siwak ká máa lo àbí ká lo igi mí ká fi fọ ẹni ká fi fọ ẹnu wa àwọn àǹfààní wo ló wà ń bẹ́ẹ̀ wàmí ní ahami ha inú àwọn èyí tó ṣe pàtàkì jù ní àwọn àǹfààní tó wà ń bẹ́ẹ̀ mà wà lọ́dà fi hadith sabiq òun náà ní dáa tàlà inú hadith tó kọjá yẹn anahu masaharatu lilfam fi dunya ipe kárùn eré wa dáadáa ká fọ ẹnu wa yìí yóò jẹ kẹnu wa ọmọ dáadáa láyé mardatu lè rọ́bì fi àkìrọ̀ yóò ti jẹ́ ká ìlú ìyọ́nà Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ ògbèjà àlìkìyàmà àǹfààní ńláńlá gbòógì tó wà ń bẹ nìyẹn وينبغي للمسلم او واسق على المسلم ان يتعاهد هذه السنه pé kó mú súnà yìí kó ṣe kíni kó bá súnà yìí sábà an yata'ahada hadhihi súnà o ni pé kó mú súnà yìí kó mú ní kíni kó mú ní bàdà yàní kó máa ṣe kó tẹ pẹlẹ máa kó máa ṣe ní gbogbo ìgbà wala yatrukaha ó sì má ṣe kíni kó má fi ilẹ̀ nígbà kan lima fiha min fawaid azima nítorí àwọn àǹfààní ńláńlá tó wà ń bẹ́ẹ̀ وقد يمر على بعض المسلمين مدة من الوقت كالشهر والشهرين وهم لم يتسوقوا àfáà ni ó ṣeni láàánú wípé mùsùlùmí mi ń bẹ oṣù kan oṣù méjì kò ní lo tiwaak ẹni wá kò ní lo tiwaak tánàbí ní amọ̀lù kámọ́ fi ronú oṣù kan oṣù méjì kò tiẹ̀ nílò ó lè máa fọ́nù pẹ̀lú búrọ́ọ̀sì pẹ̀lú maglio àmọ́ kò tiẹ̀ ní lo tiwaak yẹ rárá fún bí oṣù kan bí oṣù méjì ń máa tàka àṣùlán àfáà ni ẹlòmíì ń bẹ tó jẹ́ pé òròjú ni òròjú ló fàá sí ẹlẹ́jọ́ ṣe wàyí máa jẹ́ àlàní ẹlòmíì sì ń bẹ àìmọ̀kánni kò mọ àǹfààní tí ń bẹ bẹ́ẹ̀ kò mọ ọlá tí ń bẹ bẹ́ẹ̀ wàhá ùlà àwọn wọ̀nyí àwọn tí wọ́n yóò tí wọ́n lò sí wáàkì yìí ọ̀dùpátàhùn al-ajrul azim àládá tó tóbi ẹ̀san tó tóbi lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ó ti fòyàn rú láti bí gbogbo àwọn wàlìfàwá ìdúró kẹfì rọ àtàwọn àǹfààní tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àǹfààní tí ẹ máa rí níbi kéèyàn máa ti kíni kéèyàn máa rori bìsábà bíi tẹ́ríkì himhari sunna látara pé wọ́n gbé sunna nabi sallallahu alayhi wa sallam wọ́n gbé jù sílẹ̀ allati kana yuhafizu alayha nabi sallallahu alayhi wa sallam sunna tó jẹ́ pé anabi a máa sọ ní gbogbo gbà anabi e èéfì ilẹ̀ nígbà kan ànábì bẹ́ẹ̀ pa wá láṣẹ tán ìpè túláàsì ni fún yín kẹ́ ẹ máa lo siwak láwùlá ọ̀fùlù mọ̀ṣàkọ́ tí ìbá ti pa ànábì sọ pé òun páyà pé kó má bàa mọ sí kíni kó má bàa pé yóò máa ní wàhálà ẹ̀sìn báyìí tàbá ń túláàsì ni fún wa nísìnyí ah gbogbo abẹ́ẹ̀sì máa di siwak káàkiri ẹ̀hẹ̀n yóò wá jẹ́ ẹni tí yóò bá ti wá ṣe ẹ̀sìn yóò máa wà lọ́rùn rẹ̀ tó tí yóò bá ṣe torí eléyìí lànàbí sọ pé kí ni òfin ṣe lọ́nà yẹn fún wa tó àmọ́ ṣe wá lójú kòkòrò ó ṣe wá kó kárí ká máa ṣe kí ni Kama máa wa ní gbogbo gbà wàkọ̀ zakaru fawaida ukhra lis-siwak pàápàá àwọn onímọ̀ wọ́n sàlàyé pàápàá jùlọ àwọn onímọ̀ sáyẹ́ǹsì wọ́n sàlàyé àwọn àǹfààní mi léríṣiríṣi tí ń bẹ ní fún kíni tí ń bẹ ní pé kí èèyàn máa lo síwáàkì pàápàá jùlọ síwáàkì táwọn ẹbí máa ń lò gangan igi àrọ́ọ̀kì kí èèyàn máa lo anahu yuqawwil asnan wọ́n ní máa jẹ́ kéèyàn ó strong gidi ní máa jẹ́ kéèyàn ó dé kíni ní máa jẹ́ kéèyàn ó lágbára dáadáa wọ̀yẹ̀ṣúdù lẹ́sà kọ́dà èrìgì wa yóò jẹ́ kérìgì ó lálàáfíà dáadáa kò ní jẹ́ kí àwọn àrùn eríṣiríṣi tí máa ń ṣẹlẹ̀ sí yàn níbi eyín ni àbí ní máa ń ṣẹlẹ̀ níbi èrìgì ni níbi àwọn àrùn eríṣiríṣi tí wọ́n máa wá wòsàn sí káàkiri tí yàn bá máa ń lo tìwáàkì dáadáa so í máa ń ṣe kí ni í máa dáàbò bò yàn kúrò níbi àwọn irú nǹkan báyìí wàyùnákè sọ̀t ń sì máa fọ ohùn yàn á má ẹni tóhùn rẹ̀ bá kí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tóhùn rẹ̀ kẹ́ẹ̀ ẹ̀sìn báwọn nìsín wọ́n yẹ pé wẹ́n báwọn máa ń ṣe tùwáàtì dáadáa ni tí bá máa lo tùwáàtì dáadáa ni wọ́n ní wá àǹfààní tó ń bẹ fún tùwáàtì náà ni pé yonaki sọ́ọ́ yóò jẹ́ kí òun ó ṣe kíni yóò fọ ohun wa tí ó jẹ́ kó ohun ó mọ́ tó ohun ó kílíà dáadáa ohun yòó ní máa há nígbà tí máa ń sọ̀rọ̀ ohun yòó ní máa ṣe gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú àǹfààní tí ń bẹ́ẹ̀ ni wà yòó náà ṣe tó lè abdi ní sì máa jẹ́ kí èèyàn wà active ní máa jẹ́ pẹ́pàrà yẹn bá ṣe bákan kí o lo siwak kó fi orin ẹ̀rí pé ara ó tún ṣe kíni ara ó tún yàtọ̀ so èyí ó tún lálàáfíà èyí ó sì wà active ní gbogbo àwọn kan tí èyí bá fẹ́ ṣe so eléyìí òun náà ni àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú asiwak so ó wá ṣe pàtàkì gbogbo àwọn mùsùlùmí èló wọn ta siwak bẹ́ẹ̀ mú márùn-ún àbí two hundred òun náà ni wọ́n ń ta kọ́lá wọn tún ṣe wá tán sílẹ̀ wá sínú lẹ́dà báyìí ni ètò tó ń kálukú bá ní rọ́bà ju sáko àmọ́ fi báyìí rò sáko tí báyìí rò hàn lápò wá sáwọn fi sáko káàkiri àtùbárò sápò àtògbẹ̀ sápò tòkí wá ló lé ní kálẹ̀ fi tìwáàbù sápò káfi tìwáàbù sápò sásìkò òun bá ń tó bọ̀ ká mú ká rorí ká ro wọ mọ́sálásí ká sàlù àlá ẹ̀jẹ̀ bá rẹ̀ bẹ́ẹ̀ bá dákẹ́ tó bá pẹ́ tó bá rí pé kí ni orin kí ló fi sí èrò síwájú yẹn tó gbogbo eléyìí níṣẹ́ báyìí àǹfààní ńlá bẹ́ẹ̀ fún akúkọ ẹnu wa ó mọ àìsàn ìyọnu Allah subhanahu wa ta'ala látara rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala ìwọ̀nba tá a gbọ́ yìí kó mọ́sà jẹ́ kí ó ṣe wá láǹfààní ó fi ẹsẹ̀ wa rí rẹ̀ lórí ìlànà anábì sallallahu alaihi wa sallam kó jẹ́ ká mọ òdodo lódodo kó fún wa ní agbára àti ìyọ̀ǹda láti máa tẹ̀lé òdodo kó jẹ́ ká mọ ìbàjẹ́ níbàjẹ́ kó wá fún wa ní agbára láti máa jìnà sí gbogbo ìdí ń jẹ́ bàjẹ́ owó ní jẹ́ súnà anábì sallallahu alaihi wasallam ó kéré ó tóbi ní kí Allah subhanahu wa ta'ala kó mọ́sà sí rọrùn fún wa láti máa tẹ̀lé innahu waliyu dhalika wal qadiru alayhi هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك